kì í fọlájì mi ní kí ni gbogbo ilé báyìí. kí ló ń fún un fún ẹ̀kọ́ síbí yìí àjọkẹ́ mi kò tún bíbá yìí náà wù ú. mo gbé o. mo ti rí yèrè pé báyìí tó lọ lọ fọlájì mi. ayé mi tèmi lábẹ́. ìmọ̀ àdáràn báyìí o ọlọ́mọ jẹ́ kí wọ́n bọ̀bọ̀ ẹ̀ pa mí. ọlọ́mọ jẹ́ kó pa mí. àjọkẹ́. níbo lo ti rí wèrè pé. mo ti ayé mi jọ ẹ ah, eh, gbà mí o. kí ni ìtọ́ ìṣẹ̀lẹ̀. mi mọ́ kí ló ṣẹlẹ̀. ẹ gbà mí mi mọ bí tó ti rí yèrè pé. wèrè pè mí tí mo sọ lọ báwọn jàjàgbálẹ̀ ní àbó gbómi olómi. àjọkẹ́ tó tún da yẹ̀pẹ̀ sínú ẹ̀kọ́ yìí. ìwọ náà fẹ́ pọnù láà. mo ṣe máa dá sí mo ṣe máa dá wèrè pé sí báyìí. kí ni tọ́sán níbo ló ti tàgbá kó wèrè. ìyá mi mi ò gbóbìnrin olóbìnrin èmi ò kì í ṣe mi ṣe jẹ kú ṣe. ṣíṣe ọgbọ́n yín mo ti wá ẹ̀dẹ́lẹ́ ní ọ̀ṣọ́ tẹ́lẹ̀ mi báyìí Ah, mo jáde gbogbo ọ̀sán yìí mo lọ ṣiṣẹ́ iṣẹ́ bíi mẹ́rin ni mo ṣe léni. yìí ṣe ah, ó popular gan ládùúgbò yìí o. Ah, bẹ́ẹ̀ ni mo ṣíbi náà ti mẹ́ fàdí mo ṣe ń dé street náà ti ní à mo ní mo bèrè ṣíṣe ah ṣíṣe kan náà náà ti ju èébú fún mi tá ti náwó. bẹ́ẹ̀ ni fat street ẹ̀yìn àwọn tó mẹ́ dé bẹ́ẹ̀. níbi estate tó wà bẹ́ẹ̀ yẹn ibẹ̀ gangan làwọn kan tí ń advice mi pé kí n jáde fún kánsẹ́lọ̀ mo ní rárá kò ń ṣọ́nà mi mi ń ṣe á dẹ̀ dára fún ẹ. àmín ìwájú. ayẹ kalẹ̀. àmín jésù. òótọ́ tán ló máa ṣe kéré inú mi dùn fún ọ ó ṣe dáadáa. bẹ́ẹ̀ni èmi ò lè róòtọ ọ̀rọ̀ kí n má sọ kàbíyèsí asàmàlégé gbogbo ẹni tó bá ti ń parọ́ irọ́ ò dáa. kò dáa. kò dáa rárá. ṣé ìwọ ti wá òrùn lọ́kàn rẹ̀. bẹ́ẹ̀. òótọ́ yìí hmm. kò kò kò sọ́ di nǹkan gidi bí kò sọ́ di owó. mo máa ń rò bọ̀ mo mọ̀ pé lọ́jọ́jọ́ kan àá gbé mi débẹ̀ ó ti ń pè mí ní wèrè olóòótọ́ wọ́n láwọn kan wèrè olóòní mo lé mi wèrè olóòótọ́. ọ̀pọ̀ ní olódodo kì í kú sípò ká. bẹ́ẹ̀ kàbíyèsí. mo mọ̀ yẹn. sori iṣẹ́ ìránṣẹ́ lèmi ń ṣe ìránṣẹ́ ọlọ́run alààyè ní mi. bẹ́ẹ̀ ni àṣedédé rán mi iṣẹ́ o ẹ̀ẹ̀kan tá a bá rán mi gbọ́ lẹ́jìtì ni kọ̀fáàmù ni áódú lèmọ̀ àbánzẹ́ lèmọ̀ àpáráṣkà ìṣkòbòlà yìí French mo ti gbọ́ yẹn rí mi kan. o ti o ti gbọ́ rí. Hmm. bọ̀ ìfèdè fọ́nrán ni. ẹ sọ tòótọ́ ṣé rí pásítọ̀ ni ṣe máa ríran lóòótọ́. sórí nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo máa mo máa fẹ́ rí ṣùgbọ́n mi rí tán. ó ti yé mi. o kò kóòdì. ó ti yé mi bàjẹ́. ẹ fẹ́ pásítọ̀ ni. má fẹnu pé tán bẹ́ẹ̀ ṣùgbọ́n ó kóòdì kò sí wàhálà kí ni nǹkan tó kí mi ṣe fún yín gan. a dára fún ẹ ṣé ìwọ kì í rí i pé ẹ àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa ń ṣe dáadáa wọ́n ń sòótọ́ bí àwọn tó rí owó yìí tán lọ fún yàn ṣé ọmọ máa rí ìwọ́ọ̀dì wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni gbígbé èèyàn rí owó kó dẹ̀ lọ sí police station kó gbélẹ̀. orí ẹ pé kẹ́ni tó lówó dẹ̀ wá gbà kó dẹ̀ wá kó ṣoore fún ẹni yẹn. wá ṣoríire. ẹ o tọ́ ni ó dà kí ẹ máa ah! ṣòótọ́. o láì kẹ. <laughs> gbogbo nǹkan tẹ́mi láìkì nìyẹn o máa gbé mi débi oníjọ kan. kò wá ní da kí tiẹ̀ wá ti pẹ̀pẹ̀ mọ́. ọlọ́run ò ní jẹ́. kí tiẹ̀ máa kí Spyro Gyara bẹ̀rẹ̀ sí ní jáde lára. ẹlẹ́dàá mi kọ́. káyé ẹ máa tàwú. ẹlẹ́dàá mi kọ́. àwa da kó monetize ọ̀dọ́ ẹ̀. kò fẹ́ yẹ. kí monetize ọ̀tọ̀ mi. ṣíṣí ó da á da kí o monetize ọ̀dọ́ ẹ̀ monetize ẹ jẹ́ sọ́dọ̀ owó. ẹ jẹ́ kó yé mi ẹ̀ yànnà náà ẹ̀ dáadáa. kàbíyèsí torí irú bó ṣe jẹ́ pé ò lọ gbé owó fún èèyàn pé ah, àmọ́ bá yín rí yẹn ò ṣe kúkú gbà. ọ̀rọ̀ yìí ti wà complicated jàre ẹ̀nà tán. ṣíṣí èmi ń jẹ́ kó yẹ pé gba owó yẹn jáde kì í ṣe pé o fẹ́ gbà níwà nígbà pé kínní ò bọ̀ ọ̀wọ́ náà wàá gbà náà ni kò yẹ. kí lẹ fẹ́ kí n ṣe fún yín. màá gbọ́ irú bí mi ṣe jẹ́ ìránṣẹ́ ọlọ́run àlàyé èmi àti àjọ gbéṣẹ́ ẹ̀sìn àjáde àlọ́báwọn èèyàn èmi á ní mo rí hàn sí wọn wọn a máa tán bá ti rí ìwọ tó mọ̀ pé wọ́n lóòótọ́ bó ṣe e báyìí ó represent áńgẹ́lì tán bá ti rí ẹ báyìí wọ́n kọ́ ọmọ ẹgbẹ́ rẹ̀ wọ́n dàbí àmì sí ọ̀rọ̀ tèmi hmm. tán bá ti rí ah mo rí mo rí ku wọn ni ah òótọ́ ni mo rẹ́ yẹ òótọ́ ni mo rásán òótọ́ ni mọ̀rẹ́ dìyẹ o mọ̀rẹ́ làǹgbà mọ̀rẹ́ kọ̀lọ́ mọ̀rẹ́ fà mọ̀rẹ́ gàlà mọ̀rẹ́ àgùntàn mọ̀rẹ́ dragon bàbá ah. gbogbo wọn tí n bá ti rí pé àwọn kọ̀ọ̀kan wọn kọ̀ máa fáwọn. ó ti yé mi so tí bá sọ tó tọ́ yẹn ṣẹ́yìn máa fi gbowó lọ́wọ́ wọn ni. sori kì í ṣe pé mo fẹ́ fi gbowó lọ́wọ́ àwọn èèyàn mo fẹ́ fi gbowó náà ni hmm. ṣùgbọ́n kì í ṣe pé mo fi gbà lọ́wọ́ àwọn èèyàn bọ̀ at least wọ́n ṣàfẹ́ yanjú ogun ayé wọn màdé ni ẹ̀mú yé báyìí wá o káfí bá yín yanjú ogun ayé yín bẹ̀rẹ̀ máa ń ṣe ń bẹ̀ ń gbà mí tó jẹ́ pé màá jẹ lọ tẹ́gbẹ́ ìran yẹn akọ akọrẹ́lẹ́tì pẹ̀lú kan tó ń bá wọn fà. ìyá ló ń pè ní fúlùkù. fúlùkù tó bá tẹ̀ wá sọ pé ẹ fẹ́ bá wọn ṣiṣẹ́ ogun ajé wọn tó bá fún yín lówó owó yẹn báwo la ṣe máa máa ṣe. la ṣe máa Eh, bá ṣe máa pín. bá ṣe máa yànnà náà seventy thirty. ẹ̀yin àmú seventy èmi àmú thirty ó okay. òkè èmi ò ń ṣalájẹsẹ ó wà òkè. wọ́n ti gbà. ó wà òkè. ṣíṣí. àjọ máa ṣe ni. ṣíṣí. àjọ máa ṣe ni. change your style. àjọ <laughs> máa ṣe ni. change your style. àjọ máa ṣe ni. another style. ẹ another style. mo wà ń another style. ẹ má wọrí. àwọn gẹ̀lì ti wà pẹ̀lú ẹ̀. mo ti ẹ̀ ń dọ́sìn yín ẹ bá ti mú contract wá kí n sign since tó yẹ pé ambassador ni mo. ṣíṣí hmm. ṣíṣí. Hmm. you will go far in life. amen. God will bless you. amen. ah mo sọ náà pé wọ́n ló lè bá mi ṣe kí. kò sí wàhálà ẹ má wọlé tíṣẹ́ sórí bá ṣe wá sí street ń sìn iṣẹ́ yìí ó yé mi thirty six ni àṣìdédé rán mi ń ṣe ẹ̀kan tá a bá rán mi legit ni. ẹ kó lórí ọwọ́ yẹn mi lè ń bá sọ̀rọ̀ jáde ah, ṣé mi mọ̀ pé fake ni ẹ jẹ́ ká lọ straight sí nǹkan tẹ́ fẹ́ kí n bá yín ṣe. ó dà orí ẹ pé sórí ooru mọ́tò tó wà ń bí ń sìn irú àwọn ilé àlè jíṣẹ́ fún wọn wà á rí i pé ẹni tó ní gan kò ra ẹ gbé táyà ló gbé síbẹ̀ kò ra táyà míì ó láwọn mọ́tò ó lójú mọ́tò àbúrò mi ò yẹ. àgbọ̀yé àgbọ̀yé gbogbo ní tẹ́sán ló yé mi. ṣíṣí. àgbogbo ní tẹ́sán ló yé mi sẹ́yìn. ṣíṣí. mo gbẹ ló yé mi ẹ má wọrí. a dára fún ẹ good good dúró good wo mọ́tò tó wà lọ́ọ̀kan yẹn. mercedes yẹn. mercedes benz yẹn. orí ẹ pé irú yẹn ṣe irú àwọn mọ́tò yẹn ni a approach wọn ìwòrò ilé tó wà lẹ́yìn ó kọ̀ tóbi lásán ni gbúdẹ lásán ni yóò kọjá yóò bá tiẹ̀ lọ yóò lọ yóò lọ yóò lọ orí tóbi ẹni tó wà nínú ẹ̀gán tóbi wọn jọ orí. irú eléyìí ò lè fún yín lówó gidi. má jẹ pákọ̀rọ̀ má fi mọ́tò tó tóbi lásán jọ igi àbúrò mi ò yẹ orí ṣe dọ̀tí kò ló five hundred five hundred naira fi fúfú káwọ̀ ẹ̀sìn kan fẹ́ sáré kọ́kọ́ fi bo kò ní ìyẹn lọ́wọ́lọ́wọ́ so we have to be Mercedes strategic and be tactist. èèyàn wà nínú ẹ̀ already èèyàn wà nínú ẹ̀. mo dọwọ́ èèyàn kan sí i. kàbíyèsí iṣẹ́ ti ya. yàrá kásán o. Ah, ah. sisi kọ yìí ni. Ah! ẹ mọ̀ mi. mo mọ̀ yín dáadáa. ẹ tẹ wá sílé ọ̀rẹ́ mi nígbà tí ẹ wá bá wọn fix ẹ tí wọ́n tún sọ wípé ẹ kí n rò tọrọ kẹ ẹ má sọ. <laughs> ó láti jẹ́ pé ẹ̀mọ̀ mi ní tòótọ́ àsàmàlékè àwọn tó bá ń parọ́ bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ̀ rárá hmm. kí lè wá ṣe ládùúgbò wa yìí torí àdúgbò yìí lèmi ń gbé ṣùgbọ́n ẹ ní sáàdì tèmi náà wọn ò tí ì ta ẹ̀mí eléyìí. Ah, èmi àtọ̀rẹ́ mi lọ sí patí so <laughs> ló jẹ́ kí mi wà ládùúgbò yín bíbá. ẹ pásítọ̀ tèmi lélẹ́yìí wọ́n ṣiṣẹ́ olúwa sádùúgbò yìí wọ́n ṣe rí mọ́tò yẹn ní ah, àwọn ní mẹ́sẹ̀gì fẹ́ ń tó ní mọ́tò yìí. ìyá ẹ pẹ̀lẹ́ ma ẹ pẹ̀lẹ́ ma ẹ kú ọṣẹ àbọlọrun kó dájú. àmì àmín ẹ lọ tayọ̀ àlàáfíà ọlọ́run kó wà pẹ̀lú ọ àkẹ́ ayé tá a rí inú ayé yẹn tó fẹ́ ṣá yẹn tó fẹ́ wálẹ̀ orúkọ Jésù ọ̀run gba àwọn wọn àmín àdá tá a mú dání àwọn àdá aláàmì tá a gbé dání tá a fẹ́ fi ṣá orúkọ Jésù ọ̀run kó gbà lọ́wọ́ wọn. àmín Jésù ọba tó ń gba èèyàn kúrò nínú ewu tó ń gba támàkì kúrò lọ́wọ́ ọmọ ní támàkì kó gbà yín kúrò nínú ìwà ah, àmì jésù ìránṣẹ́ ọlọ́run àlàyé náà àṣìndédé rán mi ṣe ẹ̀kan tá a bá rán mi gbọ́ ni ma audu le mo banze le mo paraska isko bola mana ifide foron àwọn ni bá ló ká ya bi ó sunsun ni ma rí ṣe ní agbára ilé ń gbé kábíyèsí ẹ ti lu ṣígáàdì bẹ́ẹ̀ ni mà amúmẹ́rí àwọn nǹkan kan àwọn ẹ̀mí àlùpàyídà àti rin àwọn nǹkan ìṣùmọ́nù lẹ́yìn a rí àwọn nǹkan búkúbúkú nǹkan tó lè bá tèèyàn jẹ ó wà nù lẹ́yìn tí n bá parọ́ mà ẹ máa ń gbàlejò gbà. a máa ń gbàlejò dáadáa. ibẹ̀ náà ti wọlé ṣe é ibẹ̀ náà ti gbèrò yín látẹ̀yìn bẹ́ẹ̀ ni mà nǹkan ti fi nǹkan ṣe yín wọ́n ti gbé yín ládìgàbọ̀ mọ́mì solution wa sọ̀rọ̀ yín ẹ má kànáà ẹ má mìkan kò ní gẹ kò ní ná yín lówó púpọ̀. mo máa lọ gbàdúrà àwọn orí òkè ni mò ń lọ yín sìn tí má ti kú ọ̀nbí onílé méje ni máa Ba bá máa sanwó fún gbogbo wọn pátápátá a máa gbàdúrà sí bọ́tú wọ́tà kan péré bọ́tú wọ́tà yìí òun la máa mú tá a máa fi ya ilé yín sí mímọ́ láti fi lé àwọn ẹ̀mí àlùpàídà yìí àká yóò ní dọ́gba mọ́mẹ́ kò ní ná yín ju three hundred thousand three hundred thousand. ìyẹn eh, eh, eh, náà dáa bọ́. ẹ ó dáa ẹ mú two hundred thousand wá. ẹ wo ẹ má má ṣe yọnu tí mo ti rí sisi lọ́dọ̀ yín tí mo dẹ̀ mọ̀ pé kò sóòótọ́ ọ̀rọ̀ tó bá rí báyìí tí kò kì í sọ. Oh. ẹ wo ṣe rí owó tí mo fẹ́ lọ nọ́ńpà tí ń sìn hmm. ẹ fẹ́ kán máa gbà kán ó fún yín ènìyàn a máa mú wálé yín a máa fi yálé yín sí mímú. ẹ gbà ẹ gbà pásítọ̀. ẹ wò ẹ jẹ́ kí mi fún Sisi ní àdírẹ́sì mi. má àdírẹ́sì yín wà. nọmba twenty five àkóbọ̀ Tokobo estate ẹ ṣe ọ̀rọ̀ ẹ̀ máma retí ní àdúrà wa gbà ọ̀rọ̀ ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ kò sí wàhálà kò sí wàhálà rárá máma retí yín o kò sí wàhálà ẹ ṣe gan-an kò sí wàhálà rárá kábíyèsí kò sí àǹtẹnumọ́ kò sí wàhálà kò sí wàhálà náà tẹ́lẹ̀ ah ṣé bí ṣe máa ń tà lélẹ̀ yìí. lórúkọ bàbá a fi omi a fi ṣẹ́ ogun àyíká àti àyédànù lẹ́yìn ẹgbọ́ọ̀rọ̀ olúwa torí wọ́n ní àyà yóò pa àwọn àlejò wọ́n sì fi ìbẹ̀rù gbójó sájáde kúrò nínú kọ́lọ́fín wọn àná ẹ̀yìn ẹ̀mí ẹ̀ lọ jáde tẹ́ ẹ bá jáde lásán ẹ lè jáde lásán bẹ́ẹ̀ sẹ́ àní kí mọ́tò lọ gbọ́ àyín dànù lórúkọ bàbá àní sọ ná ẹ sàáyé bọ́mì kábíyèsí olódùmarè mo mọ̀ pé ẹ̀ rí ṣùgbọ́n èmi rí ẹ̀mí kan ni òun ló dúró yìí tẹ bá ń wo mú tẹ bá ń wo tẹlifíṣàn station yìí máa ń dàrú olórí burúkú yìí ni ayé ọ̀tẹ bọ́lẹ̀ lórúkọ bàbá mo para sẹ́ni mi dálábà ìwọ àtàwọn ta ni abájọ tó ṣe jẹ́ pé tẹ bá wo bọ́ọ̀lù gíglẹ̀ ra hẹ́lẹ̀ hẹ́lẹ̀ hẹ́lẹ̀ koloso omi ní kàdémi lè hẹ́ bàrí ní kàdíyà sàrà àgọ̀ brashande prindeya ofrotebe iratebe. ẹ wá ẹ wò ó fake pastor ni fake pastor ni jáde. Ah ṣáàdì ó bá mi lé ní pé kájọ ṣojú ṣó ah. mo mọ wọn play along torí pé mo fẹ́ kẹ́nikẹ́ni tó bá fẹ́ gbá kó gbà mú báyìí ni ah. bẹ́ẹ̀ ni. owó mi wà ọkọ three hundred thousand. a máa gbowó yín lọ́wọ́ ẹ̀ kọ́kọ́ lọ dáṣẹ̀ rí àfúnná ọlọ́mọ dúrà ah. pẹ̀lú gbogbo tí mo ní kí pásítọ̀ ẹ mọ̀ pé mi ò lè ró tọrọ kí máa sọ àsàmàlẹ́ gẹ̀ ó máa sọ pé ò lè ró tọrọ kó ilé bá wà pàpọ̀ òun lè jẹ́ ìṣe ìṣin una dey whine me una dey whine me àní ẹ jáde ẹ̀mí ilé yorùbá ẹ̀ òkìlẹ̀. ibi tẹ sinmi dé ẹ mọ̀ pé mo lè débẹ̀ o mo yìn ọ́ lógo ẹ̀yin èmi tẹ sá sínú fúláwà ẹ̀gún kó gún yín. amen take this stupid tea. Take am. Kò yé mi. Kò yẹ pé kí ni? Kí kò yé mi, mò ń bá yín lé ẹ̀mí jáde. Ẹ̀mí èwo ló ń lé jáde? Kí ló dé ṣe? Ó lè ní ẹ̀dá ni. Mo ti sọ fún wọn. Ó lè gidi gan. Àbọ̀ kì í ṣe fake pastor. Ah! Ah! Ó ti sọ fún mi. Mo ti sọ fún mi pé fake pastor. Bẹ́ẹ̀ ni. Kò yé mi. Kò yẹ kí ni? Ṣíṣí. Ṣíṣí òṣìwò ló ń sọ ṣíṣí òṣù àsàmàrégì ẹ̀ láyé àsàmàrégì àwọn ọ̀tá ẹ̀ pàápàá. wá gbọ́ o ọkọ mi sójà ni bọ́ kọ́kọ́ mi tó wá dé rárá ah, èmi gan ti ṣe tèmi fún ẹ. ahmed go put inside dog cage make master stop am. Ah, ah. mo bọ́ sixty three hundred thousand ló gbà lọ́wọ́ mi lójú. ẹ máa gbowó yín padà ṣèbí sójà lẹ kọ́kọ́ yín eh. ẹ máa gbowó yín padà ah. ẹ jẹ́ ká já kọ́kọ́ dá bátìrì sí lára náà ẹ jọ̀ọ́. but mi mo bí wọn kọ ṣe máa bọ́ mẹ́ṣà o. Ah, ṣebí mo jẹ́wọ́ fún yín. ẹ bó tí wọ́n ló jẹ́ kí n mọ̀ pé pásítọ̀ ni. Ah, ṣebí mo fi play along kábàlì gba múbà yìí. sisi ò sọ fún mi pé fake pastor. àyìn ò láì bẹ̀ ṣe olómi yẹn jà. sisi ahmed sisi ahmed ahmed sisi ok ìwọ ń ajá ló máa jẹ kú síbẹ̀ i'm very sure eegun ẹ̀ náà máa kó jáde eegun ẹ̀kẹ́ ah, ah. master máa jẹgun ẹ̀ dànù ahmed. ẹ eh, ẹ wait abeg abeg abeg yi abeg yi ah jọ torí Ọlọ́run ṣàánú mi kí lè wá tì mí bọ́ mi fún mo ṣiṣẹ́ jẹ́ ṣíṣí. Yeah! yé yé wọ́n ti mú mi yé ìjànú mi yé wọ́n wọ́n mi lọ yé wọ́n ti mú mi ṣe. ò ń sinmi pásítọ̀. nínú ẹ̀dẹ̀ ń dùn. bàjẹ́ bàjẹ́ kí ló ń ṣe yín ṣọba pé mi ò lè rí òótọ́ ọ̀rọ̀ kí n má sọ o tún wá láyà láyà wá bẹ́ẹ̀ mi kémi àti ẹjọ́ plan mo dẹ́ ni mo dẹ́ gidigidi gan. ṣíṣí ah, ṣé o máa dúró eyín tán yọ kúrò lórí mi. <laughs> ṣíṣí ọlọ́run o ṣe mo dúpẹ́. inú ẹ̀dẹ̀ ń dùn. mi ò lè rí òótọ́ ọ̀rọ̀ kí n má sọ. à á fa eyín ajá yọ nínú orí mi báyìí. ọlọ́run ló mú ẹ. sórí apá yìí ah. tí mo fi blọọkì ẹnu ajá pé kó má fi lè ṣe mí bọ́ṣẹ́ ṣíṣí torí pé mo finú tán ẹ ó ṣe máa finú tán mi lórí irọ́ lórí èké èmi ò rí sí gbogbo yẹn ó lè gidi ni ẹ wọn máa forúkọ jésù wọn máa fi ṣe jìbìtì mi ò lè gba rẹ láíláíláíláí mi ò lè gba. kí ló tí wò ṣe sọ fún mi láti bẹ̀rẹ̀. kí ló tí wò á bá mi mo dẹ́ ni mo dẹ tí bá sọ fún ẹ bẹ́ẹ̀ yẹn kò wọ́ọ̀kì lọ́dọ̀ tèmi wàá kọ́ dísìbò mi mi ò dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n bí mo ṣe kọ́ ẹ lọ́gbọ́n sí ò ní dánrọ́ ẹ̀wọ̀n. so o dẹ mi wọnú kéèjì ajá. ó wà ọ̀rọ̀ ìgbà jẹ. o farabalẹ̀ jẹ́ kájà bá tẹ̀mẹ́ jẹ́. ó dà bẹ́ẹ̀. inú ẹ dẹ̀ dùn ṣe. kí ló dé. pẹ̀lú kò sí ìfèdèfọ̀ tí mi fi fèdèfọ̀ tán. <laughs> ó tún fẹ́ẹ́ ṣe bí Daniel nínú báíbù tó bá kìnìún sọ̀rọ̀ olórí burúkú ajá tán gbé sí tán gbé tì mí ìkóró ẹ̀ rí kò gbọ́ o. kó pẹ́ lọ́gbọ́n. inú ẹ̀ dẹ̀ dùn sí. bàjẹ́ bàjẹ́ mo fẹ́ lọ ṣiṣẹ́. èmi lọ ṣiṣẹ́ ọwọ́ ti tèmi ni. kàbíyèsí o lè fẹ́ fara rẹ ṣe. kí ló dé. ìṣẹ̀dá. Ah, ohun tí mo gbé dání. omi àdúrà. èyí fẹ́ fi yà ẹ́ sí mímọ́ ni. yà èmi sí mímọ́. omi yèrè pẹ́ẹ́nẹ́. tọ́mọ́ ìmọ̀ àyà ẹ ṣe mí. báwo tó ṣẹlẹ̀ ní ẹ̀kọ́ dẹ lójó ọjọ́ mẹ́ta ló bára kì. rí pé wọ́n dájọ́ ọ̀kú pẹ̀lú sí àṣekára fún ọ ní ọjọ́ mẹ́ta ń bára kì ẹ kí tẹ́lọ̀ gbọ́ dànù nonsense. Bọ́lájì mi kí ni gbogbo ilé ìbàyí ọlọ́mọ jẹ́ kẹ́nu ẹ pa ẹ́ ṣó fẹ́ pa mí ni ó yẹ máa ṣe fún rẹ. máa ṣe fún rẹ. máa jẹ iṣẹ́ fúnra mi. wàá ṣe fún rẹ ni. àsìkò tí mo ní ìdíyàjú rẹ. ọlọ́run ṣe fún rẹ. ṣàánú fún rẹ. wẹ́ Ah! ọlọ́mú ẹ̀. Sisi lorúkọ mi asamarege wọn ni lógo mi. Sisi sisi sisi. ọ̀pọ̀lọwọ́ idán. Sisi sisi. ẹlẹ́gbọ̀lọ́sà tó ń wọlé. Sisi o. Satellite everywhere you go asamarege yìí. ohun tí Sisi bá rí ló máa sọ. ló máa sọ. he no dey carry last when it comes to our broko. Savior.